anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá pé gbogbo nǹkan lẹ́rú máa ń bà ní yọmọ lójúmọ́à kọ́ má lọ jẹ́jọ́ ọjọ́ pé kọ́ má lọ jẹ́jọ́ ọjọ́ pé àmì èèyàn àti àlùjánu nínú ẹgbàá wa mi èèyàn àti àwọn ṣayatin ẹ̀rù kì í bà èèyàn àti àlùjánu eléyẹn náà ní tí a tún gbà lérò pẹ̀lú èèyàn àti àwọn ṣayatin torí pé àwọn ṣayatin látara ẹ̀yà àlùjànnú náà làwọn náà ti wá látara ẹ̀yà àlùjànnú làwọn náà ti wá nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé àfihàn àfàlùjànnú wọ́n pe méjèèjì lórúkọ wọn tó fẹ̀ tó gbòòrò ṣùgbọ́n nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé àfihàn àfàwọn ṣayatin eléyìí ó jẹ́ min babi itlaqil juz wa iradatil kull Ànábì sallallahu alaihi wasallam ó dárúkọ apá kan ṣùgbọ́n gbogbo wọn lọ́gbà lérò níṣẹ́ ń bẹ náà àlùjànnú ẹni tó gbọ́ lọ́n gbọ́ ètí òsì gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó ń bẹ nu wọn. àyà yẹn fi hàn pé ètò pọ̀jù nínú wọn kọ́ wọn èsè tọ́lọ̀ àdìsí yẹn fi hàn pé ètò pọ̀jù nínú wọn èsè tọ́lọ̀ náà. ẹsẹ̀ ìrun jùmọ̀ nìkan gbogbo gbogbo sọ́láàtì. ṣé ẹ̀ wọ́n kárí bí wọ́n pé ibi ibẹ̀ yẹn ó kọra ga díẹ̀ gbáfi báyìí. gbogbo sọ̀rẹ́ à tá a bá fẹ́ ṣe àyè máàmù gbọ́dọ̀ ga jù tiwa lọ so táyà yẹn bá ga díẹ̀ àwọn màlìkíyà àwọn sọ pé kò burú tó bá ti ju àtẹ́lẹwọ́ kan lọ àwọn tó bá ju àtẹ́lẹwọ́ kan lọ burú ṣùgbọ́n ètò fi hàn lọ́wọ́ bá fi hàn wá ni pé àtọ́kéré àtọ́pọ̀ gbogbo ọ̀dà nítorí pé ìgbéraga ló máa ń bí kọ́dà màlìkíyà àwọn sọ pé tí o bá ju àtẹ́lẹwọ́ kan lọ tí o bá ti jẹ́ gbéraga nítorí pé táyé imam bá ti ga ju tàwọn tẹ́wọ́ tó wà lẹ́yìn rẹ̀ lọ ìgbéraga ló máa ń bí islam ò sì fẹ́ ká mú un tó lè kó parun bẹ́ẹ̀ sìn wá wọnú ẹ̀sìn wa. aleykum salaam. Hmm. fún wọn ta ló ní wọn lọ sàdúrà pé kí ni kò tó fún wọn lẹ́rìí tó bá lọ sí ti sàárè tán lọ sàdúrà kí wọn á fún ẹ. kí ló kulè fún irọ́ lásán òkú ló ń bùkátà rẹ ìwọ bùkátà kankan lọ́dọ̀ òkú fún ọ naam aleykum salaam. rárá o wọ́n wá sílé wá ṣe kíni wá kíni kò sí nǹkan kan wá sí naam àwọn tánu. àwọn tó láàrin. láàrin. tí ń. ẹhẹn àwọn ni tí ní ń fún wa wọn tó ti náà ò ṣe ń tọ́lọ̀ ní wọ́n má o ṣùgbọ́n àwọn èsì ni tó dáa ó túmọ̀ sí pé tí wọ́n bá máa ń tọ́ tó sì rí pé àwọn èèyàn ṣe ń tí ò gbọ́dọ̀ kọ́ ẹnu ró gbọ́dọ̀ kọ́ tó o bá sì dákẹ́ tí parun bá dé lórí àìda ìwọ náà lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ rẹni tí ó mọ̀ kọ ìbàjẹ́ fáwọn èèyàn láàrin ìjọ nínú òní jẹ́ kí parun dé bá gbogbo wa gan àtọ̀daràn àtẹ̀ntì ìsọ̀daràn lọ́lọ́wọ́ bó fi lọ́ kò sí wàhálà ẹni tó bá wẹ kẹ̀kẹ́ àti ọṣẹ síwájú kó tó wẹ̀wẹ̀ jùmọ̀à kò sí wàhálà nǹkan tí ó kàn sí ni pé ńgbà tí ó bá wẹ̀wẹ̀ jùmọ̀à kó rí dájú pé omi kan bí kíbi láàrọ̀ òun kálá naam aleykum salaam tó. ẹ̀rẹ́ ni ẹ̀mí ọmọ bíi títí máa wá ṣé wọ́n mọ̀ pé máa wá ni. torí pé ẹni tó bá ti kú ti kú mo sì wọ́n dáadáa wọ́n sọ fún mi pé àwọn rí ẹni tó ẹni ẹ̀ṣẹ̀ kú ni ó wá bímọ kó lórí kó bí tún ìsìn tó kú ìgbà inú ilé wa gbọ́dọ̀ ẹni tó rí àwọn èèyàn ti rí so ilé wa jọ kó sì tara wọn so ó wá di bíi fáìn abẹ́ jáde wọ́n bẹ̀ lọ kírun so ẹ̀gbọ́n tèmi wá jí so jáde ló kọ́ lọ sí ilé ọ̀fẹ́. Uh-huh, uh-huh. wọ́n bá rí tọ́ wá. Eh, sóbìnrin lọ. Eh, ala kulli hal ṣètọ́n ni wọ́n rí kẹsàn ṣètọ́n torí pé wọ́n fún àwọn ṣètọ́n lágbára láti yàwòrán ara wọn bí wọ́n bá ṣe fẹ́ ṣé àlọ́ yẹn lágbàgbọ́ ni àbọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam abẹ́ mọ̀rọ̀ náà sẹ́ mọ̀rọ̀ tánàbí sọ Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá ti kú tó bá ti gbé sínú sàárè ọ̀rọ̀ à ń tún jáde wọ̀ ṣẹlẹ̀ ma ó ti lọ ó ti lọ́nu ó ti jọ́ gbẹ̀ndà al-qiyamah ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kókó ẹni tí lọ́ọ́ kọ́kọ́ lanu fún jọ́ gbẹ̀ndà al kó tó bá ti jọ́ gbẹ̀ndà al gbogbo ń tọ́ ọ rí tó sọ pé ẹni tó kú lórí ṣètọ́n lórí kì í tuntun kọ́ làwọn ṣe tíra lórí irú rẹ̀ báwọn ṣayatin máa ṣe ṣe o tí ìrókù gan tẹ lọ bá tẹ lọ sọsọkú sọǹdì sàárì rẹ tó ní ẹ padà wà lọtún lákẹ àgbà lẹ́tà tí ó te tẹ bá wa tẹsí débẹ̀ tẹ bá tẹ pé ṣetán lọkọ kódà bí tèmi alóhùn ti dá àmàdé bí pò ń ma ráìtì ṣetán níbi tí irú rẹ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ dé maaleykum salaam. kí ló fà á.

sọlẹ̀ ti wẹ̀ẹ́lẹ̀ à ń bẹ lọ́nkọ́ ọmọ burú àmọ́ lọ́dọ̀ gbogbo olùmọ̀ ètò dáàjù ní kò wẹ̀ kọjá pé bá ti wẹ̀ tán lọ gbà mọ́ṣáláṣí lọ. naam aleykum salaam. rárá o wọ́n ní sẹ́yìn lè ṣe tẹ̀yẹ́mù láti fi kí alukur'ani nígbà tó mi wà tí èsì pé kò sómi rárá o ẹ̀rọ pé wọn lọ́wọ́ bọ̀ gbà ká ṣe àfi tí ìdíwọ́ bá wà nínú ni kò sómi àbá ń sáré. abómi ń bẹ àṣàrẹ̀ ṣùgbọ́n kò sọ́nà tá a lè gbà débi tó mi wà láì ṣe ra wa léṣe gẹ́gẹ́ bí nǹkan ẹranko tó lè sìn án léṣe ń bẹ ń bẹ àwọn dánadáná ń bẹ láàrin ibi tó mi wà síbi tó wà ṣe pẹ̀lẹ́ ṣe tẹ̀ mú naam. mọ̀ ń bọ̀ àmọ́ tó bá kọ́ sọ pé ṣé a lè fòkúta nu ìgbẹ́ tó wà ń di wa tó ń ti pò mí ń bẹ bẹ́ẹ̀ ni. o lè fòkúta nùgbẹ́ tó wà ń di rẹ tó ń ti pómi wà kò sì lọ kírun tó bá sálù àlà torí pé ọlọ́wọ́ bọ̀ sọ pé kẹ́ ẹ̀ lòkúta nígbà tí ọba sómi yàtọ̀ sí tẹ̀yẹ̀mù àbí o lè lòkúta tó ń ti pómi ń bẹ nígbà sì máa ń pé kò síbò sí lè fòkúta di tígbẹ́ òtún ní sẹ́kù níbi ti ń fọ ibi tígbẹ́ ti jáde tàbá yọ̀gbẹ́ kúrò níbi tí gbẹ́ ti ń jáde kí látún máa bá naam maaleykum salaam. kí ni wọ́n máa ṣe irú ìwòsàn wo gan ni. kọ́mọ tàtàrà ìgbowó ẹ̀ kọ́mọ fún ọlọ́ọ̀gùn bóyá ìtàn ìṣàṣẹ́lẹ̀ lọ.

Inshallah nu tíra yìí báyìí tó bá dé volume ẹlẹ́kẹrin gbogbo ẹ̀ pátá ọ̀dà lórí at-tibbu nabawi bóòlù anábì ṣe máa ń ṣe wòsàn tó tẹ́ bá dá dúró dìgbà wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ láwọn ń ṣe rúkúyà ṣe gbogbo kínní ẹ̀rù ń bà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ti di babaláwo lórúkọ pé àwọn ń ṣe rúkúyà wọ́n sì ti ṣe tíra rẹ̀ gẹ́dẹ́ náà lórí eléyìí torí àwọn èèyàn dákẹ́ torí gbogbo tí wọ́n bá bẹ̀sìn jẹ́ àwọn èèyàn ń pàkíyèsí tí wọ́n bá ti sọ fún yín nípa ustaazu tí wọ́n ní ṣe rúkìá tí ẹnìkan sì lọ bá tó lóun máa ń tọ̀ọ́lé nínú àwọn obìnrin sòǹgbà tó sì lọ bá ó sì sọ fún yín pé tọ kọlọmọ sàdúrà bá kọlọmọ sàdúrà bá wọn tún fún lábá tún sọ náà fún gbogbo kínní obìnrin yẹn tún padà wá ó ní kínní yọ sọf sọ wá sọ fún pé tó tó asẹ́kù ní sinmi pé nǹkan kan wà táwọn ṣe nítòsí táwọn ṣe yẹn màníyàn ọkùnrin làwọn ó lò fún màníyàn ọkùnrin báwo ọlọ́kọ tá a ní kọ́ lọ bí pé kí ni ṣé tí wọ́n bì wọ́n ta fún wa sóbìnrin wọn á dorí kodò sẹ́sìmọ́ kí nǹkan burúkú ni obìnrin ti dàgbà ó ti bàlágà ó ti ó ti di géńdébìnrin ń tọ́lé sọlọ wa ni ẹni tó tiẹ̀ wá ń bẹ̀ ni pé tó bá mú mà níyẹn gan tor'i kì í ṣe pé ó ṣiṣẹ́ torí abẹ́ tó lò abẹ́ ni wọ́n fi gbé sínú abẹ́ tiẹ̀ a'udhu billahi minash shaitani rajim torí ẹni tí ń ṣẹlẹ̀ lábẹ́ ẹbẹ̀ wọn lọ́ọ̀ nìkan lọ́mà torí àkànlè rẹ́kọ̀mándì kìkẹ́tẹ́ ṣe tó wá kérúkẹ́ àlọ́fẹ́ ṣe marhaba kó o sì ṣe níbi bí anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa kò sí mushkila mbẹ àmọ́ anything anything anything ká máa lọ ọmọ ká anabi lóní ká ṣe bẹ́ẹ̀ ó máa di tirẹ̀ wa ọjọ́ ìbí sọ jẹ́ àwọn olùmọ́wá tí wọ́n ṣàlàyé wọ́n ní nínú tí máa kó bá kí rúkúyà tẹ́ni tí ń ṣe rúkúyà ń ṣe kọ́ máa lórí pa òun náà ní kọ́ máa gbowó iye báyìí lẹ́sàn o yé báyìí lẹ́sẹ̀ kí ni o ẹ lọ gba káàdì o ẹ lọ tó ẹ kíní kan ẹ lọ rí kọ̀nsọ́ltáǹtì kọ́nsọ́ltù yóò tún pé kẹsàn yé báyìí ẹ kíní kan wọ́n ní bẹ́ẹ̀ nu tí yé jẹ́ kí rúkìá yẹn kọ̀ lápá àmọ́ tó bá kó ẹ ṣe sùúrù tó o bá wá ṣe tán tó yẹ pé òbéèrè owó àbí òye wa ẹni tí ẹ ṣe fún báyìí kò sí lè fi bìí eléyìí lásìkò tí ìmáàmù ń ṣe kútúbà kí ni àtúnṣe rẹ̀ àtúnṣe rẹ̀ ò síjú pípọ́ ọmọ sọ̀rọ̀ lọ́sẹ̀ mi lọ torí jùmọ̀ alẹ́ o ti pàdánù rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ náà. wọ́n ní tá a bá fẹ́ ṣe rúkìá fẹ́ni tá a ṣe rúkìá fún sínú mẹ́sídìd a lè ṣe mẹ́ dáadáa kọ́lá kẹ́ sínú mẹ́sídìd lọ dájú kẹ́ mú lọ sínú yàrá yín lọ torí ó lè jẹ́ yóò jẹ́ ọ̀hàn sí gbogbo ẹni tí wọ́n ń gbọ́ náà pé ẹ̀ pa lóru papọ̀ mọ́sápà dípò pé ẹnìkan sọ yín ló kọ tí èsè ti yín ẹlẹ́kejì tó bá tún jó obìnrin so tẹ bá lọ nu yàrá yín ibẹ̀ la ṣetán ni o ti máa dáadáa kú da sí yín lórí àbí òye tó bá jẹnu mẹsítẹ̀dì kẹ́nìkan tó sì jẹ máhàrámù àbí méjì àbí mẹ́ta wọn bẹ́ẹ̀nbẹ́ tó bá ibà àmọ́ tó bá pàlẹ́ jẹ̀nu lọ fọwọ́ bà ó ṣeé ṣe kó ṣubú lulẹ̀ gbaragada kọ́kọ́ máa tàpá kó bọ́ra rẹ̀ sí òhò àwọn eléyìí ó lè dìímú wọn lè bò òhò rẹ̀ ọjà bó ṣe jẹ́ aleykum salaam. tí obìnrin tí imam bá gbàgbé àti jókòó láti ṣe ìbẹ̀rẹ̀ ní ìgbà tí láàrin kútùbà ojoojúmọ́ títí wọ́n fi béèrè. láti ṣe kútùbà méjì kútùbà kan ló ṣe é kí ni ìdájọ́ sọ̀láàtì yẹn kò sí sọ̀láàtì fún yín torí pé kútùbà gbọ́dọ̀ pé méjì kí sọ̀láàtì ojoojúmọ́ àwọn tó lálàáfíà tẹ̀ntì pé kútùbà méjì kì í ṣe rákà méjì o torí ẹ̀ kútùbà kó pé shartun min shurutu sihhati salah sọláàtò ní jẹ́ sọláàtò àfi kó rí bẹ́ẹ̀. tó yẹ tí imam bá ti ṣàṣìṣe tó gbàgbé a ti sọ pé kẹ́ ẹ pàkíyèsí rẹ̀ ẹ ti ṣe kútúbà kejì o ẹ sì ṣẹlọ. àwọn ò béèrè ò ń béèrè lórí ìbéèrè táwọn èèyàn béèrè ni naam aleykum salaam a ti mú béèrè tiẹ̀ wá fúnra rẹ̀ naam sálámà táwọn èèyàn máa sáwọn pé sàmàlì sàmàlì láti dá wọn lò ìyẹn nìkan kó tó kọ́mà nísì bóyá èèyàn ń sè èèyàn lórí àbí èèyàn báyàn pẹ̀lú nísì dáadáa bí ara sàn sáré káwọn lọ fìyà láti nà fún ẹ àwọn èèyàn ti sọ̀tì ẹ̀sìn ìjà sars. wọ́n dẹ̀ ọba yẹn lẹ́rù jazakumullahu khayra a nídìí láti abbreviate ẹ àbí ká ti shortcut rẹ pé kíni kí ló wúwo lẹ́nu bẹ́ẹ̀ jazakumullahu khayra. تجاوز نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك